àwọn ẹlòmíà lọ jí ẹ máa ah ẹ pẹ̀lẹ́ kinní kankan ṣàlejò máa fẹ́ ọkọ yín. lóòótọ́. bẹ́ẹ̀ ni. no ẹ pa ẹ pa kéré tí. bẹ́ẹ̀ ni. lóòótọ́ lóòótọ́. lóòótọ́ lóòótọ́. rárá ah, ṣàlejò máa fẹ́ ọkọ yín. ẹlòmíà mẹ́sẹ̀jì wọn ní kàkà ah, báwo gan ló ṣe ń ṣe kinní kankan tó yí ṣé báyìí lọkọ ẹ ṣe ṣé tọkọ ẹ ṣe ń kìsì inú fíìmù ló ṣe máa ń kìsì ẹ lójú ayé. marriage of nowadays and especially ẹni tó bá ń fẹ́ entertainer it's about partnership it's not about love. ǹjẹ́ èyí gbàgbọ́ nínú pé obìnrin tí ọkọ ẹ̀ bá wà available fún kò lo sex toy. Ah, èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. ẹ ẹ faramọ́. mo faramọ́. so tẹ́ ẹ bá wà available yẹ fẹ́ travel ọdún kan oṣù mẹ́fà. mo faramọ́ torí ẹlẹ́ran ara ni gbogbo wa. Hmm. so ibi tí ọkọ ò bá ti wà available and all of that so ẹran ara lè lò kó lọ kó yá o lọ kò ní dáa kò dẹ̀ ní dáa mm. ṣùgbọ́n at least lélẹ̀ bí a pé àtẹ̀wá gbọ́ pé ìyàwó mi kìíní kan tí n bá wọlé ń sìn bí a pé mo bó ìyàwó mi pẹ̀lú ọkùnrin mi oníbo ìmọ̀ àgbọ̀ mo bá pẹ̀lú kí n máa ok ìyá yìí ṣe fèwé mọ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo ẹ pè é kí n gbọ́ná Oyinmomo. káàbọ̀ padà sórí ètò wa oyin mọ́mọ́ náà lètò ètò ní kí ni exactly ẹ ti mọ̀ pé ata oyin iyọ̀ everything that makes it sweet because this is where we add honey to the spice of life lórí ètò lẹ́ni mo ṣe sọ nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní ah, àwọn òdú tí wọ́n ṣàìmọ̀ fún lóko tabaka one to ten àbí tabaka one to twenty ká sọ pé aka one to twenty tá a fà àwọn àgbàlagbà náà sí ẹ ẹ lè bá wọn nọ́mbà twenty one láàrin one to twenty yẹn lọ́wọ́ àwọn tí wọ́n á jẹ́yàn jẹ́jẹ́ wọn ò pé báwo lèèyàn jẹ́jẹ́ gan ṣe ń kóòpù ní indọ́sítírì torí ọlọ ẹyẹ yan ló wa lórí ètò Oyinmomo ẹ bá mi kí Habib Alàgbé ṣe wà dáadáa bàbá jẹ́jẹ́ nínú indọ́sítírì nínú entertainment indọ́sítírì tó máa ní kọ orúkọ bàbá jẹ́jẹ́ mélòó kan nọ́mbà one Habib Alàgbé. <laughs> àbí jẹ́jẹ́ láyé gbà um, mo kí gbogbo lé orúkọ mi ní Habib Alàgbé so òṣèré oní theater ni mí and I'm a producer as well. Hmm. producer a ti tó bíi tí bá ní kí n kà ní méní méjì mẹ́ta ó ti lé lọ́dún mẹ́wàá tẹ̀tí wà nínú industry. Ah, ó ti lé lọ́dún mẹ́wàá o mo ti wà ní industry láti two thousand and nine. two thousand and nine ah ah nineteen ló pọ́dún mẹ́wàá twenty three tàwa yìí ó ti thirteen fourteen years báyìí. exactly exactly. ìrìn àjò fourteen years pẹ̀lú jẹ́jẹ́ láyé gba nature yín yìí báwo lẹ ṣe ń ṣe tán kí n fi ń tẹ̀yìn mọ́lẹ̀ àti pé tán bá tún wá tẹ̀yìn mọ́lẹ̀ báwo lẹ ṣe kí n bínú jù. èmi fi pé wọ́n ní pé gbogbo nǹkan kọ́ ni ìjà máa ń yanjú hmm. ṣé nǹkan tí mò ń sọ yìí kò dẹ̀ dùgbà tí èèyàn bá tó ń ṣe gàràgàràgàràgàràgàrà kọ́ tó pọ́nlé ọ̀kọ́ tó respect ẹ̀ hmm. so mo máa ń like láti wà lórí ọwọ́ mi it's what you bring to me that, that I give back to you if you feel like you want to disrespect me because I'm a quiet person, go ni easy line, wa I'll give it back to you but I just know when to. draw the line. that is it. àti sọ pé ó da èmi rè um, jẹ́ n padà twenty years as a producer but dà pé mo wo movie yín kan tẹ ṣe dáadáa tẹ jó yeah she ṣé mo the title yẹn báyìí báyìí báyìí báyìí ó trend go kò tí ju bí few months bí five six months inú ọdún yìí náà ni tí mm. Mercy Aigbe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ <laughs> afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ṣé true life story nǹkan tẹ́ ẹ rírí tó ṣẹlẹ̀ tẹ́ ẹ mọ̀ àbí ìtàn àyálò. true life story ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹbí ó máa máa ṣẹlẹ̀ nínú ẹbí tí wọ́n máa ṣẹlẹ̀ nínú ẹbí tó máa máa ṣẹlẹ̀ because wọ́n ní pé tó bá jẹ́ pé bá ṣe péjọpọ̀ sin òkú bẹ́ẹ̀ ni la ṣe tọ́jú aláàárẹ̀ nígbà tó wà láyé ni ó ṣeé hmm. ṣe kí ẹni ẹ má tètè kú because um, especially èmi ò mọ ti other culture bá wa Yorùbá tó bá ti di pé èèyàn sick báyìí tẹ bá ń pe léètẹ́ pé ah owó pọ̀ lọ́wọ́ mi owó ṣe kinní hmm. kan but moment tẹ bá sọ pé à ah, pé ah màmá mà kú ọ báyìí pé àbàbá ah, mà ti jásẹ̀ the next thing ẹ̀yin tó máa sọ pé àpá ah, a máa máṣọ ní o ẹlòmíràn sọ pé àìjọ mẹ́jọ la máa parí ẹ̀ òkú mùsùlùmí ni kinní kan àwọn ní láti ṣe kinní kan so nǹkan tó inspire story yẹn nìyẹn and the story really did well because mo rí i pé láàrin bí oṣù kò tí ẹ gbọ́ oṣù láàrin bí ọ̀sẹ̀ ẹ ti hit one million views so a jẹ́ pé ó bá ọjà ẹ̀rọjú owó ẹ̀tún rere. àdúpẹ́. ṣé bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni àdúpẹ́. lórí àjò yín wọnú yorùbá industry mo rí i pé ẹ ti ṣe àwọn iṣẹ́ kan ní english lédè gẹ̀ẹ́sì kẹ́ tó wá switch àtìgbà tẹ́ ti wá switch àtúntì máa rí yín jù lọ́dọ̀ àwọn onígẹ̀ẹ́sì ṣé bẹ́ẹ̀ ṣe switch ẹ rí pé ah wọ́n ti gbà mí nílé o tiwantiwa ni o lè pa wọ́n ti lọ́hùn yẹn àbí ẹ̀kọ́ òpó da tíṣẹ́ náà bá yọ báwo la rí ṣe jẹ́. rárá kò ń ṣe pé mo switch completely but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo bẹ̀rẹ̀ acting mo bẹ̀rẹ̀ ní two thousand and nine mm-hmm. so tv series here and there family ties super story and likes of them but <sighs> ìgbà tó yá mo bá ìpè okay ọmọ yorùbá mi now let me do something in yorùbá mo rí nọ́mbà actor kan lórí screen mo pe ẹni yẹn ah Then uh, first time tí ó bá dé Yorùbá set good morning good morning good morning based on the fact that we English kí lẹ́ni mo ti ń bọ̀ gbà ibo lélẹ́yìí tiwa tó ń fòyìnbó kí wa ṣé kò fẹ́ kó wà ní broda àbí àǹtí ni hmm. industry now. so boy, but to yá but tá à ń ṣiṣẹ́ acting ṣiṣẹ́ acting Oh, you wah. wà hmm. gẹ́gẹ́ bí mo ṣe lérò and asọmọkùnrin ah mo wọ báyìí pé ṣé báyìí náà la ìfẹ́ kọ́ntínú tó bá yá èèyàn máa gbéyàwó sílé bímọ and mm, all of that mm. ah, nígbà tó yá bí mo ṣe kúrò nídìí acting nìyẹn mo wá focus sórí business ìgbà tó wá yá mo wá padà wá ìgbà yẹn ni mo ṣe wá bẹ̀rẹ̀ sí produce ẹ mm. eh, understand so that tí mi ò bá tiẹ̀ ṣiṣẹ́ acting gan màá kọ́ báyìí pé oh, let me just produce this person as a business person as well so nǹkan tó fà á nìyẹn bọ́ láti last year till date because tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo kọ́ fẹ́ máa ṣe pé let me just do my own thing and not doing other people's job but acting jobs here and there Yorùbá o English ni o hmm. gbogbo ẹ̀ tó ti ń wọlé wá tó business tẹ́lẹ̀ yàbàrà lọ báyẹn ǹjẹ́ a lè mọ kí lẹ̀ ń ṣe. business mo lọ yàbàrà bá náà ń ṣe big deal just like ọtí èmi àti ẹnì kejì mi ṣe ìyá ìná lájọ ní business náà Aven Outfit Concept it's a clothing line mm. so àwọn méjì náà lájọ ní Aven House of Concept àti produce film so we basically it's entertainment and fashion hmm. entertainment náà dẹ̀ wọ̀nà fashion. exactly torí taba taba anytime taba pàdé yẹn ṣá ẹ máa ń kan tó tó ni very detailed very precise very intentional <laughs> torí taba wọ àwọn status àwọn pictures náà lórí Instagram àá ní ah ah obìnrin tó máa fẹ́ bọ̀dá yìí ó màmá ó gbọ́dọ̀ bọ́ fashion ó gbọ́dọ̀ lè match up mo dẹ̀ rí pé mọ́mì sinmi hmm, hmm, àwọn náà ọ̀dìà ìdédé ìdédé gidi gan ni. <laughs> Alhaji Habib mo mọ̀ wípé ẹ mú ẹ̀sìn hmm. lókùnkúndùn ẹ̀dẹ̀ ń tọ ìlànà yẹn lọ. àmọ́ ah, bí olórin tó sọ pé ọmọ pásítọ̀ ti bọ́ síta o ọmọ pásítọ̀ ti ń ṣe kinní kan o ǹjẹ́ ẹ̀yin lérò wípé iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ó yẹ kó máa tàpá sí ẹ̀sìn wa. Gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi, ẹ̀sìn ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀. And ẹ̀sìn, ọkàn ni ẹ̀sìn lọ́dọ̀ tèmi. Hmm. So I feel religion is about spirituality. Bóyá Kristẹni ni ẹ o, bóyá Mùsùlùmí ni ẹ o. Bóyá o ní eh, ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé. So ọkàn ẹ gangan, òun ni kìíní kò ẹ̀sìn oníkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú iṣẹ́ téèyàn bá ń ṣe torí àwọn èèyàn kan á ní à torí pé mo gba ẹ̀sìn ẹ̀ wọ́n fún mi ní róòlì yìí mi lè play ẹ ìlànà ẹ̀sìn mi ò bá lọ mi lè wọṣọ tó ṣíra lẹ̀ torí pé mo act. ìgbà tó mọ̀ pé lànà ẹ̀sìn òun ò bá lọ kí ló wáá ṣe fún in the first place. Hmm. because ó ti mọ̀ pé ó dàbí èmi ni ọ̀pọ̀lọpọ̀ ìyá sọ pé pé ah tó bá ti ń ṣe fíìmù ó máa ń kí ìsìn ó máa ń ṣe kíní kan báwo nìyàwó ẹ̀ ṣe ń kó ó mọ̀ pé mò ń ṣiṣẹ́ ni náà there is difference between acting and what you're doing because ah normally ah ṣé tọkùnrin àtobìnrin bá fẹ́ bára wọn lò pọ̀ ṣé ẹnì kẹta máa wà ń bẹ̀ ni but tó bá yẹ pé no film ni cameras here and there oríṣiríṣi àwọn èèyàn máa ń bẹ understand ìgbà mi à ń tóbi ten gan. ṣé nǹkan tí mò ń sọ yé yín mm. so iṣẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn ẹlòmíín wà tẹ pé <laughs> wọ́n á ní wọ́n gba wèrè mẹ́sìn so <laughs> ọwọ́ ẹ̀yìn làwọn máa ti ń mú nǹkan tiwọn mm. but for my in my own case kò kò ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú ra wọn. lẹ́yìn afẹ́fẹ́ yẹyẹ àti èjìká múvì mélòó ló ti wá láti ọwọ́ Avent Concept. Eh. Ah, la, a bẹ̀rẹ̀ sí ń produce láti two thousand and fifteen so mm. from two thousand and fifteen till date I think we have produced like fourteen movies. fourteen mẹ́rìnlá. mẹ́rìnlá. mélòó lẹ lè kà fún wa. ah ó pọ̀ ṣé kí n máa kà. ó yẹ máa kà. Haúsá. Mm-hmm. when love finds you ìyẹn èdè gẹ̀ẹ́sì ni baby shower mm-hmm. ipa ọ̀nà mm-hmm. eré ọkàn tangood status okùnbí tọrọ tòṣì deadlock uh, ìrora mi èjìká láàrin àṣìṣe which other one atafẹ́fẹ́ yẹyẹ atafẹ́fẹ́ yẹyẹ. olójẹ olójẹ kó pé fourteen olójẹ kó pé fourteen ní gbogbo fourteen yẹn èwo ni ó lóyìn lépo jù tẹ máa sọ pé ah nta bọ́jẹ̀tì kọ́re nta bọ́jẹ̀tì rè nǹkan míì là bá or we spent way over than our budget which was more challenging. Um, ó dà pé gbogbo àwọn movies wa ló wà challenging gbogbo àwọn movies wa la dẹ̀ máa ń náwó sí but movie kan wà tá a ṣe recently ìrora mi ìrora mi movie yẹn ẹni tó bá ń wò wọ́n á ní ah cast mélòó ló wà nù ẹ̀ ah, ẹ̀dẹ̀ locations mélòó náà lò tí n bá sọ fún yín pé iṣẹ́ yẹn ó jẹ owó ju owó tá fi shoot ẹ̀ àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tó ní patí nínú tó lérò nú owó kan náà owó wọn jọ dọ́gba ni. Hmm. so I feel like tabanikawo budget financially ìrora mi is more challenging because we didn't know we were going to spend up to what we spent what, what were we spent? ẹkọ fún wa figo. we spent millions of naira. ẹ fún figo. fígò torí àwọn èèyàn máa sọ pé ńlá ni tó bá ti fi two million you have film. tó bá if fi ah. one million you have film. máa sọ wípé. èmi ò mọ bó ṣe ń ya, o èmi ò mọ bó ṣe ń yá ṣùgbọ́n èmi eh, bóyá two million naira láti fi ya fíìmù bóyá five years back but as of today um, ìrora mi is between four to five million naira mm. and same thing with Afefe ẹ̀yẹ but nǹkan tó fà á ni pé ìgbà tá shoot Afefe ẹ̀yẹ epo ò tí wọ́n tó báyìí nǹkan ò tí wọ́n tó báyìí actors ò tí wọ́n tó báyìí so hmm. ó possible tó bá jẹ́ pé ìsinla shoot afẹ́fẹ́ hmm. ẹ̀yẹ kí owó yẹn eh ẹ̀hẹ́n kó hmm. pọ̀ ju bí a ṣe lérò lọ ah, so nǹkan tó tún ṣẹlẹ̀ yẹn. èèyàn tẹ̀dẹ̀ máa ń dúpẹ́ pé gbogbo iṣẹ́ téèyàn bá ṣe kéèyàn rojú owó kéèyàn tún wá rere ìjọ mi ibi èrè yẹn là ń bọ̀ <laughs> ha <laughs> ó lágbára. ibi èrè yẹn la ń O ni agbara. O ni agbara agbára gan. mi ní parọ́ fún yín kò ń ṣe nǹkan tó easy ṣe producing yẹn for years loss ni mm. loss ni ẹ ti ríbi ti pé as far back as two thousand and nineteen kẹ́ ṣe fíìmù mẹ́ta kan. but nínú fíìmù mẹ́ta tẹ́ ṣe yẹn eléyìí tó kéré jù mẹ́ o two million naira nígbà tẹ́lẹ̀ máa kọ́kọ́ gba first payment ẹ̀ ń gba one hundred and twenty thousand naira. kò balance. ẹ rí pé kò balance. two million èèyàn tí ẹ gbàdá mẹ́wàá. ẹyọ ẹ ẹ less than just a bit above five percent. exactly maybe seven eight percent. ṣé mo pé ẹni tí ò bá ní tí ò bá strong kò ní dúró hmm. á fi eré sí ni. Mm ó dẹ̀ jẹ́ nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí wa ní two thousand and sixteen ìgbà tá a ṣe first movie wa Hausa ìyẹn bá ṣe shoot ẹ̀tàn marketer la gbé fún gbà yẹn hmm. so ayé marketer ni DVD ṣe ń ṣe kíní gbà yẹn so bá ṣe gbé fún wọn tó fún wa lóyún ojú owó tá a fi shoot èmi ò tiẹ̀ bọ́dà mọ́ mm-hmm. bọ́ ìgbà tó di twenty sixteen ah ẹ jẹ́ ká ṣe English ká gbé lọ cinema a ṣe àjẹwàbọ̀ ààrí one naira báyìí ìgbà tó di pé iṣẹ́ yẹn ti wá di nǹkan míì mọ́ wa lọ́wọ́ lákọ̀ọ́ṣá àta síbì kọ́ṣá mi ò fẹ́ sọ iye tá lórí ẹ̀ so twenty seventeen mo ní ah owó fíìmù yìí mi ì ṣe mọ́ ẹ jẹ́ ń gbájúmọ́ business ẹni kọ́kọ́ tún pè mí ní pé ah bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ kí ni lára yín do this ní pàpà kí láǹfààní iṣẹ́ tá à ń ṣe téèyàn kan pump owó sí i tí ò mú kó tiẹ̀ dẹ̀ mú capital ẹ̀ kúrò ẹ̀ understand ah, so tàtúnṣe kò sí nìyẹn I Ashu baby shower. At least, but I Ashu baby shower, I realized 60% of our capital. Okay, let's see, as a beginner, no I like. ma forítì. Ìgbà tó wáyé 2019, ta ṣùtì fíìmù mẹ́ta tó di kọ̀. Ah, ìgbà mo ti báyìí pé, ah, kí wá nìkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan tí mo kọ́ ń bẹ̀ ni pé ibi wà nínú ire, ire náà dẹ̀ wà nínú ibi kó dìde padà kó wá wò pé ibo ni mo ti ṣubú kí nìkan tó fà á tí mo yẹ ṣubú. Hmm. so àwọn fíìmù tá a ṣe ní twenty nineteen tá a make owó kọ̀ọ̀kan lórí ẹ̀ ah, mo wá ọba ìpè okay i really want to do this thing kí nìkan tá à ń ṣe. tá a ṣe dáadáa. tá a ṣe dáadáa ibẹ̀ ni mo tún wá padà sí drawing board mi ìgbà tá a máa padà dé la wá ṣe status ìyẹn ní patínú ìgbéyàwó and all of that so ìgbà ni mo wá realize pé As a filmmaker, no matter how much you're trying to tell your story, make sure there is a PR for each and every of your production. Something must sell that movie. O le jẹ́ pé bí oúnjẹ kan lè máa ṣe ń bẹ́ẹ̀ tẹ máa pose wá báyìí ah, pé ah fíìmù náà ti sóúnjẹ báyìí ó lè jẹ́ pé pati kan lè máa ṣe ń bẹ́ẹ̀ ó lè jẹ́ pé apọ̀rọ̀ kan lè máa sọ ń bẹ́ẹ̀ so hmm. kìnìyẹn wá ni something has to be unique. exactly so kìnìyẹn wá ni à ń lò láti gbà yẹn tí títí hmm. tó fi dèní àti twenty twenty dídí bá a ṣe ń sọ̀rọ̀ yìí à ń rójú owó wa àdẹ̀ ń rí èrè. àdúpẹ́ hmm. lọ́wọ́ ọlọ́run alájì àbẹ̀bí lẹ́nu iṣẹ́ yìí ẹ ti ṣiṣẹ́ at least níwọ̀n kọ́lọ́ má ṣe wá lóníṣẹ́ àti ń rójú owó àti ń movie tẹ produce èjìká true life hmm. story ni mo fẹ́ believe kò jẹ́. èjìká kò ń ṣe true life story ṣùgbọ́n true life story ló inspire ẹ̀. ok torí mo wò pé ṣé ó possible ní nǹkan tẹ portray nínú movie yẹn pé ọkùnrin wà kò lè ṣe ó dẹ̀ bá yẹ ẹ gbé tí yẹ ó dẹ̀ mọ̀ láti kékeré pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe tí ó bìkítà láti gbìn àwọn tí ó gbìyànjú permit me tí ó gbìyànjú láti sọ wípé ah ọmọ yìí ó ṣe mọ̀ a máa máa ń béèrè lọ́wọ́ àwọn ọmọ wa pé ah tó bá jí láàárọ̀ èèyàn expect pé science ti sọ pé ó máa gbérí ó máa dìde tó o bá wá notice o ní kí esi ara o tún fojúlẹ̀ láti wò pé so kí ni èjìká yẹn ibo lẹ ti mú. Eh, nǹkan tó ṣẹlẹ̀ nínú èjìká ni pé nǹkan tó kọ́ kọ́kọ́ nǹkan tèmi fẹ́ sọ nípa èjìká ni ìfẹ́ láàrin ọ̀rẹ́ méjì torí fíìmù tó máa ń ṣe ju ìfẹ́ láàrin ọkùnrin àtobìnrin ni because mo rántí ìgbà tí mi ò tíì marry èmi àtẹnìkejì mi àwọn asọ́pá pé ah, ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá àtẹ̀bá ah, márì obìnrin ló máa yà yín ìgbà tí mo wá márì tán nìkan sọ́pá ah, ìwọ ti márì nǹkan tó máa pín yín yà nìyẹn so ọ̀rọ̀ yẹn tí mo ṣe wá délé èmi àtẹnìkejì mi wá jókòó pé wọ́n sọ pé nǹkan tó máa pín wa yà lélẹ́yìí hmm. can we just build story around it wa fi tòkóbó yẹn akọ̀wá fi gbé ni hmm. but eléyìí tó wá sọ pé ẹ eh, ṣó possible kí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ síyàn kí ìyá ẹ̀ máa mọ̀ ní kékeré ó possible dáadáa because ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ò ní àkíyèsí hmm. iṣẹ́ bùkátà gbogbo nǹkan tó gbé sórí pọ̀ tí wọ́n kọ ní pé wọ́n ti jí ó yá wá lọ wẹ̀ wá múra school wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣàkíyèsí lára ọmọ wọn ní ṣàkíyèsí ṣé ẹ mọ̀ pé ọmọ kékeré òun ò mọ̀ kankan tó bá ń dàgbà bọ̀ kò mọ̀ bóyá ó yẹ kíkí ní ìgbérí àbí kò gbérí òun kàn bílí pé òun live life òun ni. ó ṣà wà ń bẹ̀ wà ń bẹ̀. ó ṣà wà ń bẹ̀ wà ń bẹ̀ bọ́ ìgbà tó ti rí pé ó ti wá di pé òun ti ń dé kíni wọ́n ń kọ́ wọn ní nǹkan ní skul pé báyìí báyìí báyìí ni wọ́n á pa pé tèmi yàtọ̀ bọ́ ṣé mo pé kò ń mi ò ayé ìsìn àwọn ọmọ ti ń lè ní boldness láti bá àwọn òbí wọn sọ̀rọ̀ bọ̀gbà táwa ń dàgbà bọ̀ most of us a kì í lè confide in àwọn òbí wa because African parents lè lè dẹnu sáwọn kìíní kan kìíní kan kìíní kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ understand unlike àwọn ọmọ ṣètò àpá pé oh anything you know you want to discuss with me feel free to talk to me i understand so nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn so ó possible kéèyàn ní àìlera lára káwọn òbí ẹ̀dẹ̀ máa mọ̀ tí wọ́n bá ṣàkíyèsí láti kékeré. Hmm. lákòótán gẹ́gẹ́ bí ọkùnrin báwo làǹtí ṣe ń cope torí mo mọ̀ pé wọ́n á máa dùn yín síwájú wọ́n á máa dùn yín sẹ́yìn dm yín á máa kún fàyà ni every time báwo lẹ ṣe ń fún wọn ní reassurance pé baby ṣé you dey for me as i dey for you báwo lẹ ṣe ń fún mọ́mì sí mi ní assurance. mọ́mì Mọ́mọ́rè Olúwa orúkọ tiẹ̀ gangan ni Súnmisọ́lá Súnmisọ́lá ok Súnmisọ́lá. <laughs> nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí n sọ pé òun fúnra rẹ̀ ni ó ti ready ó ti mọ ibi tó ń lọ so ó ti prepare mind ẹ̀ fún because mi ò rò bóyá pé ọ̀rọ̀ kan ni mo dìídì bá sọ pé ah báyìí ni kò ṣe wùwà báyìí ni kò má ṣe because apart from dm tèmi kan even dm títí ẹ̀ àwọn ẹlòmíà lọ dm ah ẹ pẹ̀lẹ́ kinní kankan ṣàlejò máa fẹ́ ọkọ yín. lóòótọ́. bẹ́ẹ̀ ni. no ẹ pa ẹ pa kéré tí. mo ṣe bẹ́ẹ̀ ni. lóòótọ́ lóòótọ́. lóòótọ́ lóòótọ́. rárá ṣàlejò máa fẹ́ ọkọ yín. ha ẹlòmíà mẹ́sẹ̀jì wọn ní kàkà báwo gan ló ṣe ń ṣe kinní kankan tó yí ṣé báyìí lọ́kọ ẹ̀ ṣe ṣé tọ́kọ ẹ̀ ṣe ń kìsì inú fíìmù ló ṣe máa ń kìsì ẹ̀ lójú ayé. ṣùgbọ́n ó jẹ́ èèyàn kan tó yẹ pé àtìgbà tá ti pàdé ni mo ti jẹ́ kó yẹ pé wá mo fẹ́ fẹ́ ẹ ni báyìí ni mo ṣe rí ṣé o láti gbà mí bí mo ṣe rí and I feel like marriage of nowadays and especially ẹni tó bá ń fẹ́ entertainer it's about partnership it's not about love hmm. it is not about love ẹgbẹ́ love said Beko. be logical about it put your emotions aside so bye bye bye bye ah o mọ̀ pé tọmọkùnrin bá lọ ó lọ ṣiṣẹ́ ni ṣùgbọ́n ó yìn padà bọ̀ wálé a hmm, place that is called home. home níbi tí ìsinmi ti wà fún níbi tí ìfọkànbalẹ̀ ti wà fún. exactly hmm. so ṣé ọkọ ẹ ń fìfọ̀ hàn ẹ ṣé ó ń ṣe ojúṣe ẹ fún ẹ ṣé ó ń fún ẹ ní nǹkan tó fẹ́ tí ó bá ti ń fẹ́ ní gbogbo yẹn ariwo ọjà ni má lè sìn sí tí ẹni tó ń bá lọ́jà ni kò fèsì. ó mà dẹ̀ wù mí kí n béèrè ìbéèrè yìí o àsọkùnrin torí àti béèrè lọ́wọ́ obìnrin ó dẹ̀ ní tọ́sọ̀ ǹjẹ́ yìí gbàgbọ́ nínú pé obìnrin tí ọkọ ẹ̀ ò bá wà available fún kó lo sex toy. Ah, èmi nígbàgbọ́ ń bẹ́ẹ̀ ẹ ẹ faramọ́. mo faramọ́. so tẹ́ ẹ bá wà available yẹn fẹ́ travel ọdún kan oṣù mẹ́fà for whatever it is. mo faramọ́ torí ẹlẹ́ran ara ni gbogbo wa. Mm so ibi tí ọkọ̀ bá ti wà available and all of that so ẹran ara lè lò kó lọ. kó yá o lọ kò ní dáa kò dẹ̀ ní dáa hmm. ṣùgbọ́n at least lélẹ̀ bí a pé àtẹ̀wá gbọ́ pé ìyàwó mi kìíní kan tí n bá wọlé ń sìn bí a pé mo bó ìyàwó mi pẹ̀lú ọkùnrin mi oníbo ìmọ̀ àgbọ̀ mo bá pẹ̀lú kí n máa bàkà ok ìyá yìí ṣe fèwé mọ́. ó sì ṣe fèwé mọ́ àdìpẹ́ ẹ tẹ bá ń travel bí oṣù mẹ́fà ẹ lè ra kalẹ̀ pé ah, àyíbá mọ̀ bóyá o lè dé díẹ̀ ǹjọ́ kan tó bá jẹ́ ẹni tí ó yí <laughs> nǹkan tó wù ú nìyẹn a lè ra fún un pé gbà máa fi ṣeré. wọ́n ní gbà máa fi ṣe gẹ́gẹ́ bíi tọ́ ìtòsí ẹ̀kúnkú jẹ́ àwọn tí wọ́n ra tọ́ ẹ̀fún kékeré bó bá dàgbà dájú lè ra tọ́ ẹ̀fún. <laughs> ẹ ṣeun adúpẹ́ pé a pè yín ẹ wá sórí ètò yìí gbogbo àwọn olólùfẹ́ yín náà tó ti ń béèrè yín lọ́lọ́kan òjọ̀kan ẹ̀ òun láti bí yín àtẹ̀yìn tó jẹ́ ah, ah obìnrin obìnrin obìnrin àmọ́ mẹ́ẹ̀ náà lọ́lọ́run wí náà. Ah, mẹ́ ni ọlọ́run wí fún ẹni tó bá lè ṣe déédéé láàrin gbogbo wọn ṣùgbọ́n ṣó possible ká lè ṣe déédéé hmm. láàrin obìnrin mẹ́rin. òbí gan orí déédéé ṣe láàrin táyé kẹ́yìn. ẹ ti ṣó ti yé yín. òbí gan orí déédéé ṣe. so ah! èèyàn ní láti lo ọpọlọ èèyàn ń bẹ yẹn. ìbùkún dẹ̀ ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe <laughs> láti ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní kò ní dá o pé kàdé gbé ọba dìde o hmm. pé ìtòkètìlẹ̀ yìí lásán gan ó bà wá lẹ́rù ká má lè sọ pé stomach infrastructure rẹ̀ fún mọ́mì mo mọ̀ọ́rẹ́ olúwa pé kàn fi bá wa tún ẹ̀jẹ̀ ṣe fún dáàdì kan bá wa pọ́lì ṣe ọ̀nìkẹ́ má bínú kó kéré o. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ AK Media iléeṣẹ́ yẹn á máa rò òkè o òkè òkè lọ́wọ́ afúnni dé òkè òkè lọ́wọ́ yìí màmá lọ. àmín thank you so much. lọ́la ọlá. wàhálà kò wá ta ilà abilà ni ilà sí. eriwo in Jesus name we pray. amen. ẹyẹ ìwọlé orí ètò ìmọ̀ọ́mọ́ àníríjò báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò níbi tí a máa fi rọ̀ sí rè níbi tá a ti máa kíra wa pé ó di ìgbà kan náà òun náà la dé yìí ní gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín pé n tí ò bá ti kàn yín o ẹ ti mọ̀ pé slogan mi ni ibi tí wọ́n bá ti pè é sí o ìwọ náà máa lọ bẹ̀ ní tí wọ́n bá ti fi tó ẹ létí ìwọ náà máa béèrè ẹ̀ẹ́bẹ́ tí ò bá gbọ́n yìnkì inú ò bàjẹ́ ní tí wọn pè é sí wọn fẹ́ kó mọ ni bọ́ tó bá wá lọ tọpinpin ìtumọ̀ ni pé máa bá ti pè é ìwọ desgi dodge guide kò ṣe bí pé kí ni ṣe gbígbọ́ ṣaláìgbọ́ kò má wo bẹ̀ lágbára ọlọ́run ọlọ́run ní jẹ́ kí ìbànújẹ́ kó wọlé tọ̀ wá wọn ní bọ́ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere orúkọ tèmi ò yípadà olúwadámilọ́lá ọmọbanirẹ́ ká fi ire àti ìdùnnú pàdé nígbà mìíràn ó dìgbà. thank